ou o Obatá. epo tó wà nílẹ̀ yẹn epo petro yẹn gbé omori ńlẹ̀ ta mẹ́ẹ̀ lọ́kàn yẹn. Ah, orísìn wa lọ sìn wá bọ̀. ó yá gbé gbé gbé gbé gbé sínú mọ́tò àbọ̀ àbọ̀ máa. Àwọn èèyàn wá ti fẹ́ Não, mas não tem mais de vestir. Assim. Ah. Vamos. Achei ainda viu, o primeiro evento que eu já aprendi. ní ọ̀làlẹ̀ mi èmi àmì àṣetá lákọ̀ọ́rùn adájọ́ yìí ni ó wá fínú ìjọba gbogbo tó ti kọjá kò dá mi ó sì mú mi bẹ́ẹ̀ ni èmi ni ṣe olóògùn láàrin mi àmúlò òmìnira mi àyànwọ́ ògbó ó dún òmìnira àkọ́rí ìran mi ojú ògbó rẹ ní. relacionamentos. Ganhando, fugiu. Aruendo. questions. We are free the moment sir. That's it. And right. Okay. Then go. Go. Hum. Oh. Jovem. wà láre agbójú wa sókè sí ọlọ́run olùwà wa jọ́ dá wa láre.